béèrè ọ béèrè ó lè ọ béèrè ọ béèrè má rẹjú mọ́ mi ìmú ọwọ́ ajó ní ìlọ́wọ́ àwọn get money lọ àwọn rich àwọn rich gbogbo tó ọmú gbogbo èbó ọkọ òkò ń bì. ọmọ àti mi wo bíbá yìí ó ní kókó tí mo fẹ́ já ẹ sí ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí o fún ọ̀tọ̀ bá ní dáàdì àbóṣe ni mo ń sí in case o lè fẹ́ ṣoògùn owó lọ́jọ́ iwájú my sister jọ́ nítorí olóhùn wà lọ́sọ̀dọ̀ alápèjù máa yẹ dájú.